odò àgbéwà kò ní gbé ọ̀dàlẹ̀ àríwá ti ṣàárọ̀ náà gbígbà ìdí tí a ṣe gbọ́dọ̀ fura rèé ẹ wo àwọn fúlàní tí wọ́n ń ṣe bíi pé wọ́n ń ṣọdún ẹ wo wọn tóbìnrin tóbìnrin lọ́kọ̀mọ́ dání ìsìn àríjọba kó mú wọn kó ṣe kọ̀ọ̀kan fún wọn ibẹ̀ ló yẹ kí àwa ọmọ Yorùbá ká ti jí ká má sùn ká yára wa lọ́pọlọ ká fi ọ̀tẹ̀ sílẹ̀ ká ṣe kan tó yẹ ká ṣe ká má kàn máa lo ẹnu lásán because gbogbo nǹkan tó ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ àmọ́jọ́ tó máa bọ́ sí bọ̀ ju gbogbo ẹ̀ lọ́kọ́ lọ́ba kó jẹ́ ká borí wọn. ẹ̀yin ọmọ Yorùbá ara nù ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń lọ bá wọn Yorùbá nílé tẹ́ ń sọ̀rọ̀ wọ́n ń gorí wọ́n ń gọ́rùn àwọn eléyìí ń lò bọ́ wọn wọ́n dẹ̀ ń ṣe anúfásì wọn àwa sì ń gorí à ń gọ́rùn àbáwọn ẹni tí ń górí lọ káàkiri àbáwọn wí àwọn náà tó ń gbè lẹ́yìn wọn ẹ̀wọ̀n ọmọ Yorùbá mélòó ló lágbára tó lè débẹ̀ abéèrè ọmọ Yorùbá mélòó ló lágbára tó lè débẹ̀ ẹ̀yìn àwọn Yorùbá wọn ń gbé wọn àwọn ilé ìkóbá wọn ò mú wọn wọn ṣe ìlú wọn náà wà àwọn malians nìyẹn kì í ṣe ti Nàìjíríà rárá ìlú wọn náà wà tradition wọn náà ń ṣe yẹn ẹ lọ sílẹ̀ lárúbáwá ìdáná máa fi jó ẹ dákun ẹ tún dé pẹ̀lẹ́jọ́ òṣì nìyẹn ẹ dé pẹ̀lẹ́jọ́ òṣì nìyẹn tó yẹ ká ranjú mọ́ nílẹ̀ Yorùbá àranjú mọ́ ìṣesí ìlú onílùú la máa máa ranjú mọ́ kí ló kàn wá pẹ̀lú jó wọn pẹ̀lú bọ wọn àwọn náà ní nǹkan wọn náà ṣáwa náà ò níbọn ni àwọn ọmọ wa tó ń gérí tó ń gọ́rùn nǹkan kí lẹ fi wọ́n ṣe ǹjẹ́ ẹ fi wọ́n jófin ẹni ká sọwọ́ ṣẹ́nu wọn ò tí ì sopọ̀ tó léyìí lọ́nà wo la ti fẹ́ sonupọ̀ ṣe bíbi tá a ti máa bá sonupọ̀ nìyẹn ọ̀nà tá a máa bá sọ ẹnu pọ̀ iní pé wọn ò gbọ́dọ̀ rìlíìsì Adédoyin tí ò bá lọ́wọ́ àwọn àgbààgbà Yorùbá nú tí ò bá lọ́wọ́ àwọn pásítọ̀ pásítọ̀ nú gọ́fúnà gọ́fúnà nú olówó olówó nú wọ́n ṣe lè rìlíìsì Adédoyin tẹ́ ẹ sì mú àwọn ọmọ kéékèèké yìí àwọn ọmọ kéékèèké yẹn fa ń kọ́ọ̀pù sí wọn lọ́wọ́ àbẹ́ẹ̀ fi sí wọn lọ́wọ́ kí ló kí fún Adédoyin kán fa kọ́ọ̀pù sóun náà lọ́wọ́ tí ìbá ṣe pé láwọn àwọn gan ládédoyin ń ṣiṣẹ́ fún ó dẹ̀ pera rẹ̀ ní principal iléèwé ó tún rọ́bìnrin nínú prison ó tún ń ṣéǹjì nọ́mbà ó tún fẹ́ẹ́ lu ẹni yẹn ó tún fẹ́ẹ́ máa mú látàbújá gbogbo owó tí ń ná kórìbìrì ní rẹ̀ kò lè ṣẹ́ mọ́ èyí àjẹmọ́ ni à ń kígbe káwa ọmọ Yorùbá ó sowọ́pọ̀ àwọn ìwọ ló tún kù Yorùbá àwọn tìlú èbó kígbe kígbe kígbe a ní wọ́n ń bú wọn ni àwọn ganan wà ń di wàhálà àwọn àwọn Yorùbá wa àgbààgbà àwọn gọ́fúnà gọ́fúnà àwọn tó ń darí wa nílùú nìka wa ẹ má jẹ́ àfi tàwọn ọmọ uh, Fúlàní ṣe kínní ká má fi ṣe ẹ́skíùsì wọ́n ń ṣanúfásírì tí wọ́n ní ẹ jọ̀ọ́ kí ló dé tó fi fẹ́ mú wọn. ńgbà gómìnà Kánò tó dájọ́ fún tiẹ̀ kí ló dé tí gómìnà uh, ilẹ̀ Yorùbá ò fi dájọ́ fún tiẹ̀ ẹ gbọ́n tí Gumi sọ ni ṣé Gumi ò jàre wa báyìí ẹni Gumi ń gba ransom fáwọn báńdíìtì wípé wọ́n kìnàpù ṣé bí wọn ò pa wọn ẹ̀hẹ́n Gumi sọ pé wọn ò pa wọn àwa táwọn ń para wa tá à ń ṣe tá à ń jẹ ń kọ́ tá à ń dẹ̀ tún fi ń ṣòwò ṣé kò rọ́rọ̀ sọ ni ẹ lọ ẹ lọ gbẹnu sọ̀n pẹ̀lú ẹ̀yàn gbogbo èyí tó wa tó ní kan lọ mú wọn wọn ṣé kán gba máàlì lọ lọ mú wọn ni àbédè tó ń sọ yẹn jáwúsá ó jọ fúlàní nàìjíríà wọ́n tó bẹ̀rẹ̀ jọ wọ́n rò ó dòdò ńlẹ̀lẹ̀ wọ́n mọ̀ máa fo ọ̀nà kiri ilẹ̀ rubbish wọ́n máa fo ọ̀nà kiri ilẹ̀ mẹ báwọn lárúbáwá gan ṣe tiwọn náà ṣe báwa yorùbá à ń ṣọdún olóògùn náà à ń dẹ̀ ń gbégún à ń fóògùn ṣakọ náà sórí àtọrùn tá à ń gé yìí ṣe láwàá tó máa fi ṣakọ ní ìsínlẹ̀ yorùbá aláàárí àwọn èèyàn yàn àti sílẹ̀ yorùbá gbà ṣé bá a ṣe fẹ́ gbalẹ̀ yorùbá nù tẹnu ó fi dán mọ́rán wọ́n pa dr aborode gómìnà mọ̀ sí kò rí nǹkan kan sọ sí wọ́n pọ̀ ọmọ lábẹ́òkúta dàpọ̀ abíọ́dún kò jáde síta ká gbọ́n tó máa sọ fáwọn ẹbí ọmọ wọ́n tún pọmọ ní ní nílé Ifẹ̀ àárín tí Oyètọ́lá ṣe ẹ̀ ń wá ń gba wèrè ẹ̀ ń gbà kúrò lẹ́wọ̀n ẹ̀ ń tọ́jú ẹ̀ tó ń lẹ́nu kò sí àwọn ọlọ́pàá tó tẹ̀lé lẹ́yìn dédé kóòtù àfàwọn tiẹ̀ tó sanwó fún five five million ẹlẹ́dàá àwa mẹ̀kúnnù ó dáa fún yín ẹ wo ẹni bá fẹ́ ṣe ọ́díò tí ò bá ilé ṣe ọ́díò sójú ọ̀nà ó máa máa gbọ́rọ̀ o jẹ́gbọ́n. èyí tó gbé síta yìí ò ń ṣara ẹ̀ rárá àtọ̀ ṣé kó nílùú ó mọ̀ ṣe òrò ìlú tiẹ̀ ni àwa náà ń sọdún òrò òlu wa náà tẹ́ ẹ bá ní mo gbìjà wọn mo gbìjà wọn a ṣe gbìjà àwa ara wa a ṣe gbìjà ìkà ni nílẹ̀ Yorùbá mi ò lè ṣadárí olórí nílùú yẹn ambestin kí n san tójú mi rí kí ló dé kí ló dé òun fúnra rẹ̀ ní kọmáǹdì ara ẹ̀ lọ sí kóòtù bí ẹni wọ́n bẹ̀ pé kó sá lọ sí kóòtù ìka ni ẹ̀yin náà lẹsọ yìí ẹ̀yin náà lẹsọ tọ̀hún kí ló dé aṣẹ bí bóyá nǹkan máa dáa ni tá a fi kígbe a ah, Yorùbá ló kàn Yorùbá ló kàn ṣé tí Yorùbá bá débẹ̀ tán náà ṣe bá ṣe máa ṣe nì tẹ́ ẹ̀ dájọ́ kó tó di pó yìí táàmù táwọn á ń sọ wóróworó yorùbá ló kàn yorùbá ló kàn ẹ ẹ dájọ́ sójú ọ̀nà ẹ ẹ ṣe tó yẹ kí ìlú kọ́kàn wọn balẹ̀ ṣé bí a bá ti ń kígbe yorùbá ló kàn tó ń gé a lórí ńkọ́ tẹ́ ẹ̀ fi ẹnìkan ọ̀kan jófin kò lè kàn yín o ẹ̀yin yorùbá kò lè kàn yín mọ́ fún tẹ́ ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ lórí adédọ̀yìn tẹ́ǹjẹ́ kádédo yín kó tún máa nàka sí ọmọ mẹ̀kúnnù pé yóò pa wọ́n ẹ̀yin pásítọ̀ tẹ́ǹ tẹ̀lé lẹ́yìn tẹ́ǹjọ́ ń jẹ tẹ́ǹjọ́ mú àṣírí yín ti tú o adédọ̀yìn bó o bá fírí kéèsì yìí ò jẹ́ èèyàn mọ́ o ò sì gbayì láwùjọ àfàwùjọ ẹ̀yin tẹ́ẹ̀jọ́ ń jẹ tẹ́ẹ̀jọ́ mú ló má má gbayì ṣé torí kó mọ̀ bá a kà yín ẹ̀yin olówó olówó àtẹ̀yìn tẹ́ ẹ darapọ̀ mọ́ ìwọ́n wá ń ṣe ọ́díò ní ìsìn pé yẹn wò ó àwọn fúlàní náà ń fìbọn jó yìí àwọn ò lọ mú wọn wọn ò wọ́n ṣe fẹ́ mú wọn n táwọn ń ṣe lọ́rọ̀ tiwọn nìyẹn málì lẹ gbé jáde yẹn a máa ṣe nàìjíríà ni iṣẹ́ tẹ̀ rí àwa yorùbá a máa ń jìjà tí ìṣe tiwa ṣá. táráàbù bá fẹ́ ṣe ọdún wọn tó bá fẹ́ dójó wọn ẹ rí ìdà lọ́wọ́ wọn ìdà tó fi ń dá sẹ̀ríà nìyẹn kó wá lọ jápá Adédoyin nílùú nílùú nílùú Saudi ló ti ṣe tó ṣe yẹn wọ́n ti gé orí ẹ̀ dànù gbogbo wọn pátá àtàwọn ọmọ tán lọ gé orí ọmọ kí ló fẹ́ fún wa láṣọ́ráṣì pé àwọn àwọn èèyàn ńláńlá ò mọ̀ sí àwọn ọmọ tán gé girlfriend wọn yìí àmọ́ ṣàwọn nìkan ni wọ́n ò ṣe ni èyí ti fi hàn ipá wọn náà tún rán wọn. ẹni sì ń fún wọn lóògùn tá a bá mọ̀ ọlọ́run mọ̀ ẹ́ wòlíì àáfàá tí ń bá bá wọn ṣe tá a bá mọ̀ ẹ́ ọlọ́run á mọ̀ ẹ́ a máa sọ̀rọ̀ nípa ìlú onílù tó tó tó ń ṣe eré tiẹ̀ a nígbà náà kẹ́nẹ́kan kẹ́nẹ́kan ẹ̀yin ẹ yé sinmi ìsọkúsọ Yorùbá wo ẹ ti tẹ́ nínú eléyìí ẹ̀yin tẹ́ ẹ wà nílé Haúsá ẹ jẹ́ jókòó yín ẹ fọkàn yín balẹ̀ ẹ fọkàn yín balẹ̀ àwọn tá ń jẹ̀jẹ̀kújẹ ńlẹ̀ Yorùbá nìkan máa jẹ́ tí ó sì há wọn lọ́rùn ńgbà àwọn adédọyìn ò bá rí yàn mú mọ́ ṣé bẹ́yìn ni wọ́n sì ẹ̀ tún máa fira yín rúbọ nìṣó ẹ̀yin ìka burúkú yìí àwa la ní àládarí kankan àwọn gan ni wọ́n ń ṣe wá ilé mítìnì wọn lòtẹ́ẹ̀lì adédọyìn ibẹ̀ ni hòtẹ́ẹ̀lì tó yẹ kán ti sùn dànù wọ́n sun iléèwé tán ti pa nífá títí ẹ̀ tún ṣe bẹ̀ náà ti pa tíṣà tó ń kọ́ wọn níbẹ̀ wọ́n ti torí tó ṣe wọ́n sì sún kí wàá ní tiwa ń ṣe ẹ wá tún fi àwọn ọlọ́pàá gáàdì ilé eh, òtẹ́ẹ̀lì yẹn ayọ́ga yín ayọ́ga yín awúsárẹ́nu àti bú yín dáa gúmi jàre yín ó jàre yín láìmọye ó láwọn ń gbára ń sọ èyí sì ń pààyàn fi ń ṣòwò ẹ̀ tún ń jẹ́ ṣó wàá purọ́ ni mebo rí àwọn èèyàn lárí tán ti gé bọ́ọ̀lẹ̀ tán róòsì ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yẹn tẹ́ẹ̀jẹ́ á sinmi dọ̀ ṣénú yìí náà látún máa kígbe pé ẹnìkan ló fẹ́ wọ kọ́ ẹgbẹ́ kan ò sí mọ́ mi ò lágùn fólórí burúkú kan mọ́ mi lágùn fẹ́ ní bọ́ọ̀dì mọ́ nítorí kan jẹ ṣíọ̀ nítorí kan jẹ lẹ́yìn ká tún jọ bá wọn fọ́fíìtì ẹ̀ kò sí nǹkan kan lẹ́ Yorùbá kankan mọ́ kò sí nǹkan kan nílẹ̀ yorùbá kankan mọ́ ẹjọ́ ọ̀rọ̀ lẹ̀ ń dá ìkà niyín gbà tó yẹ pàdédo yín máa expose gbogbo yín ẹ wá ń gbàálẹ̀ lọ́tún lọ́sì ẹ ń sírẹ́sì àwọn kọ̀mándà ẹ ń sírẹ́sì àwọn ológun ẹ ń sírẹ́sì gbogbo àwọn ẹni tó fẹ́ jẹ́jọ́ ẹ ń gbowó fún wọn ordinary security ẹ gbé five million fún ṣó yẹ kó rí bẹ́ẹ̀ irú adóde ni ó tún wá lẹ́nu àti máa sọ pé lágbájá yìí ó kú ó gan-an ni wà láìtàláì òun kò tún gbádùn ìgbésí ayé rẹ̀ mọ́ ta ládédoyin ta níyín ẹ ẹ̀já máa ń pa àmọ́ ńlẹ̀ yorùbá o torá àrí akíkanjú yín lórí wa bẹ́ẹ̀ pa wá tán ọlọ́run ó ṣèdájọ́ fún yín ẹ pa wá tán la wí ọlọ́run ó ṣèdájọ́ fún yín lóòótọ́ ẹ̀ rí ọlọ́run ṣùgbọ́n ọlọ́run rí yín orí mú yín ẹ ǹjẹ́ yín mọ̀ pé Timothy yóò expose yín báyìí orí irú àwa yìí gan-an yóò tiẹ̀ jẹ́ kẹ́ ẹ máa ṣí èrè kiri ni orí àwọn ọmọ tiwa táwa ń jà fún yìí yóò jẹ́ ẹ máa ṣí èrè kiri ni ẹni báyìí lè gbé gbé ẹnìkan nínú ọmọ tiwa tàbí ẹ bá dá wa lóró kan orí wa ó jà fún yín orí wa ó sọ gbogbo fámìlì yín di wèrè tẹ́ ẹ máa rìn káàkiri gbogbo ẹnikẹ́ni tó bá gbìmọ̀ràn lórí àwa mẹ̀kúnnù ègé ni àjàjà ní yàrá kan àní lè sùn àwọn ọmọ jáde ìwé wọn ò ríṣẹ́ wọ́n wá dolóṣó kalẹ̀ ńgbà wọ́n rí tẹ́ ń ṣe ebi pírísípàlù ládédọyìn ẹ̀kọ́ tó ń kọ́ wọn bí iṣẹ́ nílé ìwé ni nà án ẹ̀yin ọlọ́mọ tẹ́ ẹ bá ẹ wò ó ẹ fa etí yín ẹ lọ kọ́ àwọn ọmọ yín ẹni tí ò bá sì kọ ọmọ rẹ̀ kó mọ̀ pé njọ́ ọmọ rẹ̀ bá ti jáde báyìí o ni wọ́n ìṣètùtù torọ́ ọmọ tó bá bright náà ń wá ní ìsìn gbé yẹn wà ń ṣàtàrà accountant tó dẹ̀ ń ṣiṣẹ́ ribiribi tí iṣẹ́ ni tí iṣẹ́ àná ní dé sóòtẹ́ẹ̀lì yín tí wọn ò bá wá ya fọ́tò gbogbo bí wọ́n ṣe líìsì wọn yẹn kalẹ̀ bó làbá ṣe wá mọ̀ tó sì jẹ́ pé àwọn àwọn àwọn reception yìí náà gbé wọn lọ síbi wọ́n ṣe sí ẹ wá free Adédoyin tẹ́ ẹ CCTV níbi tádédọyìn ti ń wọ yàrá lọ aláwòdere yín lẹ̀ yorùbá ilẹ̀ haúsá ní ń gbà lọ sí ọ ẹ ti tàn ilẹ̀ haúsá ńlẹ̀mí yóò mọ kílẹ̀mù ní ìsìn n tó bá kan yorùbá tí yorùbá ọyá ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́n kẹ́ ẹ̀ tún máa tẹ̀lé ẹ lẹ́yìn lọ ẹni yorùbá ni à ń jà fún yorùbá nation àwo gbogbo tó wà ń bẹ àjà lórí ẹ̀ àwọn ń jà lórí yorùbá nation ń bọ̀ à ń lọ pẹ̀lú àwọn wèrè yìí ń bọ̀ là ń lọ pẹ̀lú àwọn wèrè yìí gbogbo ẹnu ni mo fi sọ kí ló dé odidi gọ́vnà dájọ́ tiẹ̀ tó sì ṣẹlẹ̀ ní the same thing wọ́n ní kán háàgì ẹ̀ tí ó sì sẹ́nìkan tó tó mí ẹ̀wọ̀n ajékélé yìí ó máa lọ kóòtù kó máa bọ̀ ẹ rí i pé kà nìyí àwa tó máa kígbe yorùbá ló kàn kò ní kàn yín láyé